الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أثنى على المطيعين المؤمنين وأشهد أن محمدا عبد الله ورسوله الأصوة الحسنة له الهدى في العقيقة صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم يجزى المتبعون ويحزى المخالفون وسلم تسليما أما بعد فاتقوا الله يا عباد الله وراقبوه في السر والعلن يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أدبف الله الله في يوفي من أتيس يوفي صوته في رأي وجسارة إكالو قال الله فما بدنا بنا وسنجد في كسادة طلعت وسنجد سلونا يا في الله ọlọ́wọ́ ọba yìí ó fi yè fún àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé tí wọ́n nígbàgbọ́ lódodo bákan náà mò ń jẹ́rìí pé adébá Muhammad ẹrú sí ọlọ́wọ́ ọba ní ìsìn òjíṣẹ́ rẹ̀ ní ìsìn àdébí sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ àwòkọ́sí tó dáa tó ní ìlànà nípa pé bó o ní àáfẹ́sí ojúṣe lórí ọmọ tuntun tá a tẹ̀ ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kó máa bá nẹ́bí yìí kó máa bá wọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ní ti dáadáa títí di ọjọ́ tó ti pé gbogbo àwọn ẹni tó bá tẹ̀lé lánàá nẹ́bí wọ́n gbẹ̀sẹ̀ dáadáa àwọn ẹni tí wọ́n bá yapa ìlànà rẹ̀ ojú tì wọ́n ìkẹ́ àti ọlà lọ́pọ̀lọpọ̀ kọ́ máa jẹ́ ti ànẹ́bí àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa lẹ́yìn ìgbà yẹn ẹ̀yẹ ọlọ́wọ́ ọba ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ẹ sọ ìwọ ọlọ́wọ́ ọba níkọ̀rọ̀ yín àti ní gbangba yín ọlọ́wọ́ ọba àlekè ọlálẹ́ yóò nígbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́wọ́ ọba ní pápá àti ìpáyà rẹ̀ ẹ kò gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ ju ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́ ẹ yóò nígbàgbọ́ ẹ rí ẹrẹ tó ń pè ní àkíkọ̀ òun ni ẹrẹ tó ti yí pé a máa ń pa nígbà tá a bá bímọ láti lè fi sọpẹ́ fọlọ́ dandan ní ẹrẹ yìí pẹ̀lú ẹgbàwá ọ̀rọ̀ tí a wa Aisha radiyallahu ta'ala anha tí wọ́n gbẹ̀gbàwá rẹ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá pàṣẹ wípé téèyàn bá bí ọmọkùnrin kéèyàn pa ẹran àgbò méjì tí ọjọ́ orí wọn dọ́gba tí ọjọ́ orí bákànbákan kéèyàn bá wá bí ọmọbìnrin kéèyàn pa àgbò ẹyọ kan bákan náà fọ amúrò bọ́dọ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ bí wọn lọ Nabi sallallahu alaihi wasallam ó pàṣẹ pé tá a bá bímọ ní ọjọ́ keje rẹ̀ káfún lórúkọ gbogbo nǹkan tó lè jésù tá a ti á kó palára bá a ká mú kúrò tábà wá fẹ́ pa ẹran yìí fún ọmọ tí a ṣẹ̀ bí a máa pa ní ọjọ́ keje bó ti wá nù hadithi Samra bin Jundab látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wa alihi wa sallam tí gbogbo ọmọ yòówù tá a bá ti bí àti fi dógò òfin ọmọ yẹn á sì fẹ́ òǹbí rẹ̀ pẹ̀lú ẹran tá a pa fún ìyẹn ni pé a ti fi dógò tá a bá pa fún yẹn á jẹ́ sábà bí tí a fi sì fẹ́ òǹbí rẹ̀ á wá pa ẹran yìí fún ní ọjọ́ keje ọjọ́ tá a bì í tí ọjọ́ keje bá wá bọ́ a tún lè pẹ̀rẹ̀ yìí ní ọjọ́ kẹrìnlá tọ́jọ́ kẹrìnlá bá tún bọ́ a tún lè pa ní ọjọ́ kọkànlélógún bó ti wá ń lo hadith Burayda látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní fẹ́ rí ẹrẹ àkíkọ́ ìyẹn rẹ tá a máa ń pa nígbà tá a máa ń bímọ táwa ní ń pè lọ́dọ̀ wa ní ẹrẹ súnà a lè pẹ́rẹ̀ yẹn ní ọjọ́ keje tí àbálágbára ó lè jẹ́jọ́ kẹrìnlá tàbí ọjọ́ kọkànlélí ogún eléyìí ni ìgbàláyè tó wà fún wa tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tá a bá wá rẹ́ni tí kò káásí kò lè sẹ́gbèsẹ́ rẹ̀ yìí mọ́ nítorí pé àṣẹ pé ká fẹ́rẹ̀ yìí àṣẹ tó ṣe wípé a gbọ́dọ̀ dúró lórí ìbáraẹnisọ sálàdù ṣàlàyé ẹ̀ ọ̀dà bí ọ̀rọ̀ àkókò òrùlé ṣùgbọ́n tó bá já sí pé àròjàre kan àbí kejì ló wà fún nígbà yẹn láàyè àròjàre yẹn wò kó lè lọ lára gbà yẹn ẹ̀rọ nígbà gbòdòdó ẹ wá rí ẹrẹ àkíkọ́ tí a fà yìí ó ní ìròyìn tó gbọ́dọ̀ rí àkọ́kọ́ ẹrẹ yìí ó gbọ́dọ̀ jẹ́ àgbò tàbí kó jẹ́ bẹ́ẹ̀ sóró àbí kọ́ jẹ́ ewúrẹ́ èyí tí ń bẹ ní àárín wa táwa lẹ́ẹ̀ máa ń sìn bó ti wá nù hadith Aisha radiyallahu ta'ala anha eléyìí tá a kà síwájú. ṣùgbọ́n ká sọ nípa lè pa ràkúnmí fún pẹ̀lú hadith tó wá dánú sọ́sẹ́lá sọ wípé ẹ sáà dẹ̀jẹ́ àti bí àfáwà Anas Malik radiyallahu ta'ala anhu tó ṣe wípé wọ́n nígbà tó bímọ ọ̀pá ràkúnmí wọ́n ti wá nù hadithi ife ìwọ́n tó ń gbọ́ ní kálukú sọ́lá sọ wípé ẹ̀sà dẹ̀jẹ̀ lẹ̀ nígbà tẹ́ bá ti bímọ ni. wọ́n ṣe rí hadithi wípé ẹ̀pẹ̀rẹ̀ lásán yìí yóò jẹ́ hadithi tó ṣe pé kò lálàyé tó ti fi àlàyé hadithi yẹn òun ni hadithi nana Aisha eléyìí tá a kà fún wa tí àwa Aisha radiyallahu ta'ala anha tí wọ́n lànà níbi sallallahu tí wọ́n súnmọ́ra wọn ní títóbi àti ọjọ́ orí bákan náà tó bá jọ́gbọ́n obìnrin á pa àgbọ̀ ẹyọ kan ajá sí pé òun ni àlàyé wípé ẹ sáfẹ̀rẹ̀. àmì yìí tí afáwọn Anas bin Malik radiyallahu ta'ala an tí wọ́n ṣe yẹn yóò máa já sí pé wọ́n ti ọwọ́ ara wọn sí ni wọ́n ò lọ gbé bá Nabi sallallahu alaihi wasallam torí ọpọ́sìtì ewu tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tí wọ́n gbẹ̀gbà wáyé látọ̀dọ̀ ọkọ wọn ni sallallahu alaihi wa àti pé wọ́n tẹ̀sí sọ fún ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha nígbà tí arákùnrin wọn ìyẹn Abdulrahman tó bímọ ó wá sọ wípé nàlẹ́ Àìṣà ọ̀ yà fara kún mi kó o fi ṣe àkíkọ̀ fún ọmọ arákùnrin rẹ̀ yìí ìyàwó Àìṣà sọ pé a'udhu billah mo wà sọ ọlọ́run bíbí ohun tó jù sí ọlọ́run ọba sọ ni wípé téèyàn bá bímọ ọkùnrin ká pa àgbò méjì tí wọ́n súnmọ́ra wọn níbi tóbi àti ọjọ́ orí ṣùgbọ́n tó bá jọ́ ọmọbìnrin kọjí àgbò ẹyọ kan àbí mẹ́ǹsọ́rọ́ àbí ewúrẹ́ gẹ́gẹ́ bó ṣe wà ní àárín tọ̀dọ̀ tiwa. bákan náà ìròyìn ẹrẹ sáàpà yẹn ẹrẹ yẹn gbọ́dọ̀ là nínú láìsí kò gbọ́dọ̀ jí abirù ẹrẹ láàpá ọlọ́wọ́ ọba àlekè ọlá sọ wípé yà ayyuhal ladina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo anfiqu min tayyibati ma kasabtum ẹ máa ná níbi ohun tá a fi kẹ́ yín ìyẹn ni pé nínú ohun tẹ́ ẹ kó jọ níbi ohun tó dáa àti wọn tá a gún jáde fún yín mínà áàbùdì láti inú lẹ wọlé ṣayẹpẹmọ ìkọbí tàbí ìhòòtò fìkún ẹbí ẹbájọ já sí pé ìtí ò da alẹ máa ná fọlọ́wọ́n ọba sùhánà wọlé tún bí àfìrí ní òsì ní gbà nǹkan tí ò tí wọ́n bá fún yín ní tí ò da ní gbà ẹ̀ ní àfáwọn áwòfò mẹ́rin rọ́bì ọlọ́hùn tààlà àdùgbò àrùdọ́ wọ́n ní òjíṣẹ́ ọlọ́hùn sọ́lọ́lọ́hùn àlọ́sọ́lá ọwọ́ àwọlé bá wà ní mọ́sálásí àwọn èèyàn ti wá lọ so dàbídù tó ti jẹrà wọn ti lọ so sáàrin òpó mọ́sálásí nípẹ́ni tí ọba jẹ́ nínú àwọn sàádé kí wọ́n máa lọ jẹ dàbídù tó ti jẹrà yẹn àníbi sallallahu alaihi wasallam anáṣọ sọlá wa sọ wípé ẹni tó fi dàbídù tó jẹrà yìí tó fi ṣe sàárà kílé tí ò lè mú nǹkan tó dákú ṣe sàárà torí bẹ́ẹ̀ ẹni tó fi dàbídù tó ti jẹrà yìí tó fi ṣe sàárà irú nǹkan tó jẹrà báyìí lówó ní ọgbà jọ gbẹdàlù ẹ̀rí ajásí pé ìdófin lọ́lá jù nínú ẹran tó yẹ ká fi pa àkíkọ òun náà ní kọ́ jí àgbò nítorí pé nẹ́bí sallallahu alayhi wa alihi wa àgbò méjì fún hasan ó sì pa méjì fún hussein nígbà tí wọ́n bí wọn sáyé ẹ̀yẹ rúṣì ọlọ́wọ́n bá ẹ wá rí tá a bá wá pa ẹran yìí tán tá a lè ẹni tó bá fẹ́ sàkọ́lé àwọn ọ̀rẹ́ àbáwọn tálákà ó lè pe àwọn yẹn fi ọyá ẹ wá jẹrẹ sí gbogbo àyè èèyàn tá à ní gbẹrẹ sọnù nítorí kó rinlẹ̀ látọ̀dọ̀ apá kan náà àwọn sàádà Ànábì sallallahu alayhi wa sallam nínú hadithi Muawiya ibn Qurra rahimahullah wọ́n nígbà tí wọ́n bímọ kan fún òun sọmọ náà ní Ilyas wọ́n ní wọ́n wá kọ́ wá fún ọ ní ẹrẹ náà jẹ ẹ̀rí hadithi tá a sọ yìí a bá nínú alẹ́ adam al-mufrad lil imam al-bukhari rahimahullah kódà imam bukhari gẹ́gẹ́ alára àwọn gẹ́gẹ́ ibi sọ yìí pé àlójú ọ̀nà kan bẹ̀ nígbà wọn fẹ́ mú hadithi yìí wá ibi ojú ọ̀nà ti ń sọ nípa pé a lè pè yẹn pé kéèyàn wá bá ní jẹ ẹrẹ àkíkọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ti máa kílẹ̀ àti wáyé pé kò sílẹ̀ ìfì a lè pè yẹn kéèyàn wá bá ní jẹ ẹrẹ àkíkọ̀ aqulu ma tasma'un. أستغفر الله لي العظيم ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه وبعد فاتقوا الله يا عباد الله يقول الله تبارك وتعالى ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون يا عباد الله ومما يستحب في اليوم السابع في حق المولود تسميته حلق رأسه تلفيق رأسه بالزعفران وختانه asọpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ òun ni adá ọpẹ́ fún ìkẹ́ Ọlọ́run ọlọ Ọlọ́run kó máa bá òjíṣẹ́ Ọlọ́run kó máa bá àtàwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọn darapọ̀ mọ́ lórí ìmọ̀nà tọ́tẹ̀lé ti òjíṣẹ́ rẹ̀ tó dẹ̀ páyọ̀ ọlọ́run níbẹ̀rù tòótọ́ tọkọ nínú ọlọ́run tó lè pé ṣe rẹ̀ ló ń ṣe má ṣe rẹ̀ ó ń pa á sí àwọn yẹn ni wọ́n wà ní ẹni tó jèrè o ọlọ́run kò fi wá sáàrí wọn. ẹnì bá sọ pé kò burú ká pé fún ẹrẹ àkíkọ́ eléyìí tó ti pa pa yẹn bóyá gbò méjì lápá nítorí pa bí ọmọkùnrin àbí àgbò ẹyọkẹ́ lápá nítorí pé àbí ọmọbìnrin. ẹ̀rí sábà wá fẹ́ pé azọ pé kó jẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba sùhánẹ́ kọ́má jẹ́ nítorí wípé kálí gbajúmọ̀ àbí sí agbọ́rì ẹ̀rí torí àwọn olùgbọ́sọ wípé kéèyàn nífẹ̀ẹ́ àti hàn òun náà ni òní padà jẹ́ kéèyàn hàn ọba nínú keje tá a bá bímọ lápẹẹrẹ abímọ ní ọjọ́ keje yẹn. òun náà ní ọjọ́ alkhamis inú kẹta wa fẹ́ ká ṣe ní ọjọ́ keje yẹn fún ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí òun náà ní fífún lórúkọ ká fún ọmọ lórúkọ nínú hadith Amr ibn Shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ wọ́n lọ Nabi sallallahu alayhi wa sallam ó pàṣẹ bi tasmiyati al-mawludi yawma sabi'ihi kí ọjọ́ keje tá a bá bímọ ká fi ọmọ yẹn lórúkọ ká sọ lórúkọ afẹ́ ká sọmọ níbi abdullah sọmájọkùnrin tàbí abdulrahman èèwọ̀ lọ́jẹ́ ká máa lọ pe ọmọ wa ní ẹrú ọlọ́run la ní ká fọ́ ọlọ́run ká pe ọmọ yẹn ká máa lọ pe ọmọ ní ẹrú èèyàn bí ká sọ pé abdul ali ẹrú ali abdul hasan irú èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn rọ̀wáfin ìyàwó ẹni tí wọ́n pè ní ṣíà wọ́n lè sọ wípé abdul ali yìí ẹrú ali wọ́n lè sọ pé abdul hasan ẹrú hasan túbọ̀ jásí pé wọ́n gbà pé àlejò ń kọ́ ọlọ́run ni a kò gbọ́dọ̀ a kò gbọ́dọ̀ sọmọ wa ní abdulkaaba ẹrù kaaba ìyẹn ilé ọlọ́run tá a máa ń lọ sí ìjọsìn bákan náà akọ́ká sọmọ wa níbi báràká ìbùkún ní wọ́n máa o àbí ká sọmọ ní bárọ́sù ẹni àkọlé yẹn ti pọ̀ jù bóòlù ẹ̀sìn àgbẹ̀ lódìdí bá rọ́ọ̀tù wípé ẹni rẹ ọlọ́run ló sì bẹ̀rẹ̀ sí fáyà rẹ̀ àbí kí yẹn wò sùn wípé ọmọ mi tí mo wá ní Islam ní màá fi kọ rẹ̀ àbí màá máa fi ní ìmánù ìgbàgbọ́ subhanallah Islam àtàkùn Islam lè bọ́ ọmọ wọn Islam gẹ́gẹ́ alára tọ́ba wa kú gbọ́ sí Islam kú nìyẹn ẹ̀rí akọ́ká sọmọlé kọ àṣà ìtọ́ọ̀tì a sì kọ́ ká sọmọ ní ikọ̀ àwọn màláìkà èyí tó ti a sọ pé ká lọ yí o ṣùgbọ́n tẹ́lẹ̀ rẹ̀ ọba kó lè ṣéǹjì ẹ̀ káàkiri sọlá máa ń ṣéǹjì kó tẹ́lẹ̀ ikọ̀ tó bá dé ikọ̀ yìí jù máa ń ṣéǹjì ẹ̀ ṣé ikọ̀ tí ò ní níyì púpọ̀ jù ẹ wọnú ìyá wa Maimuna orúkọ sọ ní kiri ọ Maimuna ẹ wọnú ìyá wa Juwairiya orúkọ sọ ní kiri ọ Juwairiya torí bẹ́ẹ̀ bí irú ikọ̀ màláíkà àgbọ̀dọ̀ sọmọ wa bẹ́ẹ̀ bí ìjàmbára ilu àbí bí ìka ìlú àti ìsọ̀rọ̀fílù ó di ayé àbílẹ̀ tó fáwọn ẹni tí wọ́n máa ń sọ àwọn orúkọ kan sọ bí ìka wọ́n sọ jàmbára ó ti o. tòun tí ti jáde pé àdìsí tó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé àtàrà àdìsí ò fìdí ẹ̀ múlẹ̀ yìí pé kọ́ tòun ti bẹ́ẹ̀ náà àárín kẹ́nìkan sọ ọmọ ẹ̀ ní azrailu ẹnì ní ẹ bá pè ní tí bá ń kẹ́yàn lórí tó ń tábàsíìmọ̀ lórí ẹ̀ sọ ọmọ ní ogun sọ ọmọ ní ẹ̀yẹ àti ní sẹ́yìnù sọ ọmọ ní tọ́ha tọ́ha nínú àwọn orúkọ àlùkò ánìní akùgbọ́dọ̀ fi ọmọ wọ́n á ní gbé ẹ̀dẹ̀ sọ́bẹ̀ wọ́n nígbà tí ha ọlọ́run wá ní wọ́n azanna àlékalùkọ̀ ààrẹ lẹ́tẹ̀sùkọ̀ ṣètùmọ̀ rẹ̀ wá ní gbé pàndẹ́mì ni bẹ́ẹ̀ dẹ̀ àwọn eléyìí áàlù ni yóò tilẹ̀ ìlà sẹ́à ni mo nínú àwọn ara máa fi bẹ̀rẹ̀ súra ni a kò sọmọ wa bẹ́ẹ̀ a kò sọmọ wa ní

òbúrú bàbá bímọ ká máa fi ń bàbá kiri kan àbí ká forí o lè sọ ọmọ ilé kan tí ó tóbi méjì àbẹ́ta ìwọ lọ́bọ̀ wọ́n fẹ́ yóò gba àwọn àjọkẹ́ tẹ́ máa ń wí ní máa jẹ kọ́ yìí kò ní ìdí fámìlì yìí torí ẹ̀ àwọn ìpínlẹ̀ wo rẹ ni tí bàbá rẹ bá jẹ́ fádé yìí tóun sì ń jẹ́ Abdullahi ni Abdullahi yìí kò ní ìdí rẹ jẹ́ yìí yẹn ó lè sọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ bí ọ̀pọ̀ àrùsọ̀ sálá náà jẹ́ àwọn orúkọ tó pọ̀ àrùsọ̀ sálá ń jẹ́ ahmadu ó ń jẹ́ muhammadu ó ń jẹ́ hashiru ó ń jẹ́ afibu nínú àwọn orúkọ tárùsọ̀ sálá ń jẹ́ nìyẹn ẹ̀yọ́ níwà gbòdòdò nínú iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fẹ́ ká ṣe ní ọjọ́ keje fọ́mọ tá a ṣẹ̀ṣẹ̀ bí òun náà ká fá orí rẹ̀ irun yẹn káwá lọ wọ́n ní oṣù ọ̀sílíbà bó ṣe wọ́n nù hadithi Rafi' wala nabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún Fatima nígbà tí Fatima bí Hasan wọ́n ní ìhlẹ̀tì ráṣà lọ́wọ́ fa orí rẹ̀ wọ́tasọ́dọ̀kì bí wàásù ṣàárí hí ìdọ̀tàn alàlùmọ̀sáàkì kọ́ wa lọ fi òṣò irú rẹ̀ kọ́ lọ fi sàárà ìyẹn ni pé wọ́n ní sílíbà láti sàárà fún àwọn aláìní. ẹ̀rí kápá orí òun la fẹ́ kọ́ ṣáájú ká tó pẹ̀rẹ̀ kó fi lè yàtọ̀ síṣẹ́ hajj bó ti já sí pé ìpẹ̀rẹ̀ lọ ṣáájú níbi iṣẹ́ kó tó di pé a tá a bá fẹ́ parí ká bẹ̀rẹ̀ lọ́tún káàsì má fa kẹ̀dá kan si tọ́lá níbi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ nípa ká fa kẹ̀dá kan sí ọ̀nà mẹ́rin làwọn yẹn máa ń kí wọ́n fa àwọn àyè kí wọ́n fi àyè kan lẹ̀ ọ̀nà kẹ́niyàn àyẹ̀bẹ̀ẹ̀kọ́ kí wọ́n fa àárín kí wọ́n fẹ́ gbẹ̀gbẹ́ lẹ̀ ọ̀nà kejì kí fa kí fa àárín lẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn máa ń wa àwọn ọ̀daràn ó wò tó sùn kárí sí ní mẹ́ lórí ẹ̀ ẹ̀rí kí fáwájú ọwọ́ àfi ẹ̀yìn nínú iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe bí ọjọ́ keje tá a bímọ òun náà ni pé irun tá a fà tá a wọ̀ ló sọ sílíbà yẹn orí yẹn ká sì sàrà fáwọn aláìní ìyẹn ò sọ sílíbà náà orí ìdì tá a fà yẹn wọ́n fẹ́ ká lọ fi zàtàrọ̀ ìyẹn lọ́fíńdà ká fi ra orí yẹn lẹ́yìn tá a bá fa tán bó ṣe wá nù hadith ìbúrẹ́ ìdán wọ́n nígbà lásìkò àìmọ̀kànmọ̀kàn sẹ́nìkan bá bímọ àwọn apẹ̀rẹ̀ yóò wá mú ẹ̀jẹ̀ rẹ̀ yẹn á fi yí ọmọ lórí wọ́n ti tá a bá ti wá padà pẹ́rẹ́ á wá amúlọ́fíńdà á fi ra ọmọ lórí. ẹlẹ́ẹ̀kẹrin tún sẹ́tí wọ́n fẹ́ ká sí ní ọjọ́ keje tá a ti mọ̀ òun ni ká dábẹ́ kù. bó ti wá nù hadithi Jabir wọ́n là Nabi sallallahu alaihi wasallam fún Hasan àti Hussein bó ti dábẹ́ fún wọn ní ọjọ́ keje. àti fàálẹ̀ rí hadithi mi tí ó jẹ́rìí sí inú hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ní àwọn nǹkan méje kan wà nínú súnnà tọ́yẹ ká ṣe fọ́ méje nígbà tá a bá bí ní ọjọ́ keje aláwọ̀kọ́ náà ká fún lórúkọ ẹlẹ́ẹ̀kejì ká ẹlẹ́ẹ̀kẹta ká òkun ẹlẹ́ẹ̀kẹrin ká lu etí rẹ̀ bá jóbìnrin ẹlẹ́ẹ̀karùn ká pẹrẹ fún ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ká orí rẹ̀ ká wá fi ní oṣù ọ̀flẹ́fà káwọn ti sàrà ní onígbàgbọ́ òdodo ẹni tí wọn bá wá pẹrẹ súná fún tó ń tọ̀wọ́ wá ṣe bẹ́ẹ̀ tó fi padà dàgbà bóun ni ó ṣe ṣe tó lè pa bẹ́ẹ̀ ni nínú hadith Anas Malik radiyallahu ta'ala anhu wọn lànàbí sallallahu alaihi wasallam ọpẹrẹ fúnra rẹ̀ nígbà tó lọ́wọ́ bá gbé dìde lànàbí ọlọ́wọ́ ẹ̀rí láti rí nínú àwọn olùmọ̀ bíi al Al-Basri rahimahullah ó ní tí wọn bá pẹrẹ fún ẹ wọn lè pẹrẹ fún rẹ Muhammadu Sirin at-Tabi'i al ó sì mọ bá mọ̀ pé wọ́n fẹ́rẹ́ fún mi màá dẹ̀ pa fún ara mi ìgbélé yìí kì í ṣe dandan o àgàgà tó bá gbígbó bí ọmọ tálákà ni nígbà tó bímọ yàtọ̀ sí ìrànú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹlòmí àdúgbò tó bá keje wọ́n ti bó súnẹ́ yóò súnẹ́ làwọn ó ṣe a ah, súnẹ́ àwọn náà lọ́sọ̀ àwọn àfáà yẹn dìdàkúdà nígbà a máa a máa ṣe àdíyà fún àmà fún wọn lẹ́bùn mọ́ àìfún wọn lẹ́bùn àìgbé nǹkan fún ọmọ wọn ń parọ́ fún àwọn ìwọ́n tí àwọn èèyàn gbé tí wọn bá ti jókòó súnà fún ọmọ rẹ ò lè lálùbáríkà níbo táǹtì darí Nàìjíríà àbí wọn tí ọjọ́ tí wọ́n ti Buhari ẹwà wá wo ti padà wá tó ọwọ́ alówó ọrọ fún àkọ́kọ́ ọlọ́gbé kí bàbá ní bàbá wọn wá gbọ́kọ̀ kí ni bàbá ní wá bàbá lọ́kọ̀ tèmi léléyìí o bàbá ní ọkọ súnà rẹ fa tèmi náà ọ sí wàhálà ẹ má wọn máa irọ́ fún wa ìyá wọn bá ti fún tí fi ah, àyèmá ṣe hàdíyà fáwọn àfa ni òjé bí wọ́n sùn òdodo fún yín yẹ ò nídìí rárá tọ́bajá sísá yìí ní lọ́sẹ̀lẹ̀ tó ń bí ọmọ tí ò fi pa súnà ìyẹn ti ó ti lọ nìyẹn ṣùgbọ́n bá já sí pé ìfọwọ́dẹ́gbẹrẹ mú ni ò fi pa ọmọ yẹn náà lè pa àfirọ́pò bàbá ẹ̀ ẹ̀yẹ rúfin ọlọ́wọ́ bá kápẹ́rẹ́ yìí ọlọ́lá pọ̀ torí súnmọ́ ọlọ́wọ́ bá ni ìyẹn wọ́n lọ pé súnà nìkan láti súnà gẹ́gẹ́ tó ṣe gẹ́rin kan pẹ́rẹ́ ìdúgbẹ́ fọlọ́wọ́ ni bákan náà yóò sì jẹ́ ìfìyà ọmọ yẹn kúrò níbi mùsíbà gẹ́gẹ́ já pé ẹ̀mí Ismail ọba bọ́ ṣùgbọ́n lọ́wọ́ ọba padà lo àgbò tí bàbá rẹ̀ pa yẹn ó fi dípò rẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú àǹfààní tó wà ń bẹ yàtọ̀ ni pé láti ti ìdùnnú kó kì í bọ ẹ̀mí àwọn aláìní pẹ̀lú kí bá ìjọsìn ìkẹrí lè fi lè fi sẹ̀bù ọba kódà tí ọba ló lówó ẹrẹ ìyẹn lè lọ yá o lórí ibi súnà ìbò láti yìí ẹ̀rí asọ fún wa ibi tí bá bímọ níbi ọjọ́ mọ́ndé lápẹẹrẹ ká má dara wa láàmú ọjọ́ sẹ́ndé lèèyàn pa àfikọ́ òǹkà kẹ́kẹ́ ọgbọ́dọ̀ ti kẹjọ ètò ayé òǹkà yẹn sì kẹjọ yóò ṣe ẹ̀sìn tó ń ká ọba sì kẹjọ ọba ẹ̀sìn ọba ni yóò sọ wọ́n mu wọ́n níjọ́ ọjọ́ àlàmísì ni ọjà ni o tá a bá sọ fún torí tó ayé nìyẹn tá a bá ní pé ẹjọ́ nǹkan ó sì kẹjọ yóò yarí fún wa ní pé òǹkà ò ní sì kẹjọ kankan tó nǹkan ọba tí wàá lè sì kẹjọ nínú ètò ayé àti nínú ètò ẹ̀sìn náà ọ̀yẹ̀ fún nǹkan ó lè máa sì kẹjọ ẹ̀yin onígbàgbọ́ òdòdó ẹni tí ọba lágbára àti pẹrẹ méjì nígbà tó ṣe kíni o nígbà tó bímọ ọkùnrin ó lè fẹ́ yọkan ọba ìfẹ́ sòrò ló ewu tí islam bá ti wá lẹ́dẹ̀ àgbàdo yóò fún fífi mọ́ra wa yìí bọ́ bá ti wù yẹn lìyẹn lè bó wù ọ́ ó pè yẹn bó wù ọ́ ọba pè yẹn ọba àdẹ̀sí gbélé kẹ́ máa jẹ́ díẹ̀ díẹ̀ àwọn afárá sọ pé ọjẹ́ lọ́sẹ̀ kejì ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ìwọ lọ́mọ tó bá rí tọ́jú tó kò sí wàhálà kẹ̀kẹ́ lórí ẹ̀ tó bá wá ọjà sí pé lẹ́ẹ̀kẹ́rẹ́ ọdún wáyé ọ wá ṣe déédéé ìjọ dáàbò á lọ́dọ̀ ọ̀tọ̀ ni o àgbẹ̀rẹ̀ á pàkẹ́ rọ́pò ọ̀kan. عباد الله اللهم إن النسيكة من العبادات فارزقنا الإخلاص والمتابعة لتقبلها اللهم كسر ما لنا وولدنا وبارك لنا فيما أعطيتنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم àgbà yìí pé ká pẹrin àkíkọ yìí òun náà jẹ tẹnu Ọlọ́run dábàá yìí dákun fi ìkìláàsù kẹwàá mbẹ o yá lè ṣe nítorí ìwọ ọlọ yá lè tẹ̀lé lánàá ní oṣù sọlá mbẹ kó fi lè gbá wọlé Ọlọ́run dákun dúkìá jọmọ wa pọ̀ kọ fi sí fún wa àbẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo nǹkan tó fẹ́ wa Ọlọ́run dákun o torí kí gbogbo nǹkan tó ọrọrùn lọ́dọ̀ wọn ọlọ́wọ́ ọba ọlọ́run dákúbá fàyè dààmú wa o ẹ̀sìn wa dákúnjẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn o tá a fi lè lọ́rùn o dákun ọlọ́run bá gbàdúrà wa o gbogbo náà fẹ́ dáadáa ọlọ́run dákun ṣe fún wa o àyè tó ti ṣe fún wa ní dáadáa má jẹ́ ọgbà jẹ́ o ọlọ́run sálẹ̀ ti dáadáa fẹ́ nìkan fẹ́ wa o gbogbo ohun táwọn wá sọ ọlọ́run bá ń lo lágbóró lóye táwọn sọ̀tàn láńtó wá sọ rẹ̀ ọ̀nà kò sọ wa ń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 أو استووا واعتدلوا رحمكم الله أقيموا وسط الخلف